Bika for now market. Nah, everywhere just dry. How your side? My own a bad experience. You see that man we carry me last night? Yeah. Hey! That man knocked me. You know what even come. How much you can give you? 3,000. Ordinary hmm? Eh? 3,000. Only. Very stingy man. Chai. Chai. Wow. This one now, this outside full like. No, don't like him. Not like that. Uh, this one go. Very stingy woman be that. Woman, as I talk to you now, my people is as in. Customer. Fine, man. Afala, when you inside, I go do you well. No, don't worry, I'm fine. I go do you well. Eh. Thank you, I'm fine. Come inside first. Madam, wait, I don't know what to ah, do. What's happened now? Ah, I beg no one go fine boy, customer, customer. Abi, you don't see, you don't see my package. You don't see her. Hmm. I mean, wanna leave farm. You don't want on her. No worry, I go tell you where. No mind her, I I'll give it doggy style. I go tell you where. Eh? Okay, ah, thank I you. I beg for road. You know they like bone. I'm fine. Eh? Also, they like waiting football. Hello, eh? I'm fine. Don't worry. Thank you. Mama for eh, You know they like bone. Na me. Wanna leave farm. He hmm. say he no wants mo big man owó yìí fresh die ẹ́ wey she cute die come na to see you ẹ́ kọ̀ọ̀kan make you go inside. don't worry hello please i'm here for someone. thank you thanks a lot. for some no be that person come now, you know say as i french Get this package. show this fine eh? boy show for um, you one naira oh know this guy social bamba move. It's fine, darling. Okomo, call the Na love o. Eh? Eh? Eh? eh, eh, eh love. Shere were. Now, so so na the boy find it now. Eh? I say boy, you never say go show. You mean they go there. You not see am now. That love when never sabi na self. Eh, because of say her name na love, she won't go dey do love for there. You won't go dey do love. Wetin get to do together again? I don't know fine. Eh? I think that's more, that's more 性别比。 What is the matter? What is it? You sound like you care. Yes, I care. You do? Yes, I do. Then why are you still here? What are you still doing here? Why do you still live in this place? Or don't you trust me? Yes, I trust you. So, why are you still here? Listen, I care about your future. And I know you can do better than this place. That's why I want you to live here. I know you love me and I equally know you want the best for me. But the truth is that I am afraid. Afraid of what exactly? What are you afraid of? Listen, you are the only reason why I keep coming to this place. It's because of the love I have for you that brings me here all the time. If not that, I wouldn't step my foot back here again. I want the best for you. That's why I want you to live here. Can't you see? Thank you. You are a good man. I will leave this place. What did you say? Yes, I will you will live here because of me. Are you sure? Oh, come on here. listen. Listen. If you're going to leave this place because of me, I promise you, you will never regret it. Just, just tell me, are you living here because of me? Yes. I promise you, you will never regret it. fire that person wey carry come this place idiot you no get sense abi na your father house. jesus come na me dey follow talk like that abi dem no tell you na me dey follow talk like that hey. nothing wey asawo go fit do nothing wey asawo koromoto like you go fit do me hmm. sisi o oh. no go find wetin you go do with your life dey here dey drag asawo man with me idiot. no be your fault na because i just waka jeje come here come follow you dey hustle Now make you get mind dey follow me dey drag man no wahala. see now this outside Now im will kill you you know my mama dey sweep you be say sweep na im be your punishment i bin sweep am very well sweep am sweep am <laughs> oh my god. Kate. Manager. You know today is Monday. Yes. And you have not paid your weekly rent. What is keeping you? There is no money yet. There's no money? Yes. And you are still in this hotel? Where? There's no money. So all those all those stupid men that used to pass your your, your, your room, you mean they don't branch? Eh? Their money is not enough to pay the rent yet. just for the feeding for now. When I have money, I'll pay you. I'm suspecting you the way you are talking to me. Do I look like your father? Oh, it seems you are. To stay here Don't tire you, Abi. See, I fit, I fit change am for you. If not be say for one thing, if not be one thing, I go change am for you. I go pursue you from here. Uh, if I come up for here, I'll go another place. I've been only your place nine nine day they work. You get mind though? Yes. Who they do am for you? Hmm. Who work am for you? Hmm. You get mind? It's a wild rock. Don't worry. Maybe na me, na me, na the manager una dey una dey play with for this hotel. Don't worry. By the time I am done with you, you go know. I know what to do. Manager! Manager! Uh, what, what is it? come see wetin these animals wey you keep here do. wetin happen. these people shit finish inside waterproof keep am inside bathroom all the bathroom na dey smell i wan baff i no fit baff. na human being na be animal. the human beings wey you keep for here na everywhere dey smell i no fit baff. Uh, eh, okay you, know what? I go send the I go send the cleaner to take care of am. Eh? You fit go. You better do because I wan baff. But I must investigate all the matter. Huh? <laughs> na wow o all these girls wey you carry come here na so so dirty dirty dem just be. it's okay you can go Ah! and you sef you are you are you are one of them. Goriki Abari. Nonsense. Uh-huh. Kate. Manager. Uh, your money is twelve thousand naira. Money for waiting. Are you asking me? Mm-hmm. Kate, you are owing rent, weekly rent, and you have not paid for two weeks, and you are telling me you uh, uh, money no, for waiting. It's for one week, oh. It's six thousand. I'm owing you. I'm not owing you thousand. Hey! Yes. You don't get liver, right? Okay, don't worry. Wait. Make I check my report. Be like, say, all of now for this place. I go change up all of now one by one. Are you doing with my boss? Why are you scattering my clothes? What are you looking for? Answer me, what are you looking for? That shall never end. Uh, so this is true. Mm. Hmm. Now, wow. Hmm. wow. Hmm. I don't feel believe. So finally, the person wey dey give money for here don't they go. I beg they go, we no need you for here again. Faith, I'm very disappointed in you. Hmm. Anyways, they go so that you no go come inflict us with your stealing spirit. walk up. Go abeg. Come on from there. Go See. Only. Fine girl like. Only. Only. séisme